وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدوقف ولغبة أتريكاتي قفو وصوج والنبي محمد صلى الله عليه وآله وسلم àwọn أنت tí النبي صلى الله عليه وسلم alaihi يوري àwọn ìyàwó rẹ̀ كفي ará ilé rẹ̀ يا آه، آه، ترى لمعة الاعتقاد الهادي إلى سبيل الرشاد لإمام موفق الدين آه، أبي محمد عبد الله بن أحمد بن محمد بن قدامة المقدسي عليه رحمة الله تشكي عن باكي كارلو بكي أقلني إليه تأكيني يجي حلقة الثانية والثلاثون حلقة 32 يعني كي جوكو أبهات تميجي أقول الله سبحانه وتعالى كما شاسي عليكم أبغير فما جبايلة بيتي أقلوني الشيخ آه، آه، موافق الدين واني ونرى <clears throat> الحج والجهاد ماضيا مع الطاعة كل إمام بر كان أو فاجرا وصلاة الجمعة خلفهم جائزة قال أنس قال النبي صلى الله قال النبي صلى الله عليه وسلم ثلاث من أصل الإيمان الكف عمن قال لا إله إلا الله ولا نكفره بذنب ولا نخرجه من الإسلام بعمل والجهاد ماض منذ بعثني الله عز وجل حتى يقاتل آخر أمتي حتى يقاتل آخر أمتي الدجال لا يبطل لا يبطله جور جائر ولا عدل عادل والإيمان بالأقدار إمام موفق الدين kọlọ́run bá kó bá wa ṣe àlékún ìkẹ́ fún àfáàná wọn nínú àwọn nǹkan tí ó tún jẹ́ àkídà alìsínàtì wàlìjàmáà tí wọ́n fi sínú tíra yìí wọn náà ní kí wà náà rọ́ọ̀lù hajjá wọn ní alìsúnà wọn rí ìṣe hajj lọ sí mẹ́kàlọ́lẹ̀ sílọ́hún wal-jihad àti ìjáde lọ́lẹ̀ jagun fún ẹ̀sìn náàbìyà méjèèjì in tí ó máa lọ gbére ni in tí ó máa ṣẹlẹ̀ ni ma'a ta'ati kulli imamin pẹ̀lú pé ìtẹ̀lé gbogbo ẹni tó bá ń jẹ́ aṣíwájú barran aṣíwájú yẹn jẹ́ ní rere ni kánà aw fajiran àbótiẹ̀ je òkè barran kana aw fajiran ó jẹ́ ní rere aṣáájú yẹn ni pé tó ń jẹ́ adarí àwọn mùsùlùmí ó jẹ́ ní ni àbójẹ́pọ̀ kì alùsùnà rí pé irú ẹni yẹn a gbọ́dọ̀ tẹ̀lé láti lọ sí hajj a gbọ́dọ̀ láti lọ lè jagun. kí ni àlàyé tó wà nídìí eléyìí òun náà nínú nǹkan tí alùsùn máa mójútó wọn máa mójútó ọ̀rọ̀ àwọn tó bá ń jẹ́ aláṣẹ kódà ìlò pẹ̀lú aláṣẹ yìí ọmọ ń jẹ́ alhadul fasil ọ̀dọ̀ tá a máa fi ń dá nǹkan mọ̀yàmọ̀yàtọ̀ ọmọ ń jẹ́ nǹkan tí a máa fi ń dá nǹkan mọ̀yàtọ̀ ìmọ̀ yàtọ̀ látara pé ká mọ̀ pé lágbájá yìí alùsùnà ni lágbájá yìí kò kí n ṣe alùsùnà àbí kó pé alùsùnà ni ń ṣàṣìṣe irú ẹni yẹn tẹ́ bá wá ṣàlàyé rẹ̀ fún pé àti ń jẹ́ àkéde alùsùnà rẹ̀ náà kọ́ ló ń lò yìí tó wáyé pé alùsùnà bá ní ìṣẹ̀kẹsẹ̀ ní ọ̀padà kú mẹ́ àmì tó wá ṣe pé kò tiẹ̀ ṣe alùsùnà àwọn ìròyìn kan tó kàn papọ̀ mọ́ròyìn alùsùnà ní ń bẹ lára rẹ̀ bí kéèyàn rí pé èèyàn ní ṣòkòtò ṣòkòtò rẹ̀ ní ìṣe ó èèyàn rí pé ó ní irùngbọ̀n nísìn èèyàn rí pé obìnrin tó ń lo ẹ̀ha èèyàn rí pé obìnrin tó ń lo hijab ó ń lo socks ó ń lo glove so ẹ rí pé àwọn ìròyìn rẹ̀ ìròyìn tó jọ tá lò sónà ni àmọ́ nígbà tẹ́ wá ń gbọ́ nǹkan kan nípa ọ̀rọ̀ pẹ̀lú ìjọba ẹ wá rí pé gbogbo gbà yóò tako ìjọba ní gbangba ni yóò mọ̀ sọ aburú ìjọba ìjọba ní gbangba ni lórí mímbàrí ni lórí rédíò ni nínú newspaper ni yóò mọ̀ fi sọ aburú ìjọba tí ń bá ń bẹ lórí ìjọba so irú ẹni yẹn rò pé ah sálù wà lélẹ́yìí báyìí so ìlànà yẹn ò kí ń ṣe ìlànà hálù súnà náà ni mọ́mú Wafaquddin ti sọ pé a nara alhajja hálù súnà a rí pé hajj ń tá máa ṣe ni wal jihad jihad yẹn ni pé ìjagun sí ẹ̀sìn ọlọ́run kọba lẹ́ga sókè máa bìyà méjèèjì ọmọ lọ́ọ́ nǹkan tá a máa mú ṣẹ ni tí ó máa jẹ́ ṣíṣe àmọ́ tá a bá ń ṣe tá a bá fẹ́ ṣe hajj tá a bá fẹ́ ṣe jihadi yóò jẹ́ mọ́ àtọ́ àti kulli imamin a máa tẹ̀lé àṣẹ ẹni tó máa ń jẹ aṣáájú yẹn ni pé nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ gbọ́ yìí òun ni pé hajj èyí jáde kó láì ṣe kí bóyá àṣẹ wà lẹ́ni tó bá ń jẹ́ aláṣẹ ìpè ah, ẹ̀wá ṣe hajj ọdún yẹn mọ̀ wá ẹ̀rí ẹ̀rí kọ́ mọ̀ ń wà bẹ́ẹ̀ náà nírú àsìkò tá wà yìí tó ṣe pé ìjọba Saudi lè ní àfẹ́ yẹn báyìí àfẹ́ kéré pọ̀ báyìí dìde yẹn tá à ń fẹ́ nì alùsùn náà rí i pé kò sí tó burú bẹ́ẹ̀ so torí pé àyè yẹn àyè tó níwọ̀n tó lè gbà ni so ọ̀rọ̀ yẹn ti wá ń bẹ tipẹ́tipẹ́ ògbà tí mọ̀mú wá fọkùndín tó ti ṣaláìsí tó ní pé nǹkan yẹn mọ̀mú wá fọkùndín ti ṣaláìsí nìsín ó tó ha ha ọmọ ó ti tó bí bi bí ó ti súnmọ́ ẹgbẹ̀rún ọdún báyìí one thousand years otu ti so ó túmọ̀ si pe ìmáàmù yìí wọ́n ń ṣe ẹ̀nẹ̀ otu súnmọ́ nǹkan bí ọgọ́rùn-ún mẹ́jọ ikpe nka to ti ń bẹ ńlẹ̀ òun náà ni hajj yóò ẹni tó bá bóyá ní mọ́kà ni àbí alasị nínú ìlú tó ń na náà bá wà ní kí wọ́n ní ẹ wá á wọn ní kẹ́ mọ́ wá lọ́dún yìí sòyìn gbọ́dọ̀ wá ní wọ́n ní ká mọ́ wá ẹ̀mí ọ̀lọ́ ìjọba sáwùdí ní ọmọ wá ń tèmi àbí ìjọba nàìjíríà ní ọmọ wọn náà lọ ń nínú ìlànà alùsùn ọ̀jàmọ́ àná ìyẹn ti ẹni tí ń jẹ́ aláṣẹ. máa tọ́ àti ìmáàmì máa bẹ́ẹ̀ náà ni jihad sí ẹ̀sìn ọlọ́run ọba tọ̀ lápèjúwe ẹ kàn wọ́n pé àwọn ìlú kan bẹ ẹ̀yin ti jẹ́ mùsùlùmí láwọn pé ìlú kan bẹ lábẹ́ yín àbí ní ẹ̀gbẹ́ ìlú yín ẹ wá ń pè wọ́n ìpè wá sí Islam àwọn ènìyàn làwọn ò ṣe sùlẹ́yìn ìgbà náà tọ̀ ọ̀dà ìgbà tẹ́ pè wọ́n tán ẹ máa sanwó owó ọ̀yà ẹni pé àwọn ò ní san yẹn ni pé owó ògbélù yẹn ni pé owó orí jizíà wọn làwọn ò ní san so irú yẹn ó bẹ̀rẹ̀ kí ogun ó bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn irú àwọn báwọn nígbà tí mùsùlùmí bá lágbára láti lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tẹ́ bá wá fẹ́ lọ lè sí ogun báwọn yẹn ó gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú ta'ati kulli imamin kí wọ́n tẹ̀lé gbogbo ẹni tó bá ń jẹ́ aṣáájú barran kana aw fajiran bóyá aṣáájú yẹn jẹ́ ni rí ni tẹ́yìn náà rí pé ah, ẹni rí lẹ́ni yìí awúfá jìran àbí pò kí èèyàn tí ni tó jẹ́ èèyàn bú tí àwọn ìwà bú mẹ́lẹ̀ ọ̀rẹ́ àmọ́ kì í ṣe pé ìwà bú yẹn dé wà kẹfìrí tó pé fájìrì ló fojú rù ìwà pò kí ni wù ìwà ìṣẹ́ lọ́run so bí ó ń ṣe zìnà ni bí ó ń ṣe jàǹbá ni bóyá ń ṣàbòsí fáwọn àwọn eh, ọmọlẹ́yìn rẹ̀ ni so èyí wọ́n gbọ́dọ̀ sọ pé tó bá pàṣẹ pé ká lọ lè bá àwọn èèyàn jà à ní tẹ̀lé irọ́ o àbí tó bá ní ká má lọ sí hajj àbí tó bá ní ká lọ hajj kó à ní dá lóhùn gírù rẹ̀ kọ́ látẹ̀lé lọ àìrọ́ o so náà ni mọ́mú wá fọkàndé náà ń ṣe lálàyé fún wa ibi láti máa rí ipe àṣẹ nínú òfin jihad májàmú jihad májàmú tó dé ni pé a gbọ́dọ̀ rí ẹni tó ń jẹ́ aláṣẹ tí ó máa darí ogun sórí eléyìí náà ni àwọn tí wọ́n máa ń pè wọ́n ní àwọn haraki tó fi ń ṣàṣìṣe àṣìṣe ńláńlá ni irú ẹ̀ náà ni àwọn boko haram àtàwọn tó ń jọ wọn bẹ́ẹ̀ àwọn ikhwanu muslimun àti gbogbo àwọn tó ń jọ wọn lórí ìrúrò yìí yẹn so tó ṣe pé wọ́n gbà pé àwọn fẹ́ takò ìjọba àwọn fẹ́ já ìjọba jà àbí ìjọba tí ń ṣe ọ̀dà àwọn wàá demonstrate against rẹ̀ àwọn wàá wàhálà táwọn fi àwọn dá wàhálà lẹ̀ kalẹ̀ nínú ìjọba rẹ̀ so eléyìí kò kí ń ṣe ìlànà alẹ́ sunnah wal jamaa ìtakò ìyá alẹ́ ṣùgbọ́n yẹn ni pé wọ́n máa lọ lè bá a wọ́n sì máa ṣe wá sí fún wọ́n máa kìlọ̀ fún tó bá gbọ́ alhamdulillah tí ò bá gbọ́ tọ̀ wọ́n máa bá tiwọn lọ sọ látara pé kìnìún wọn ò ní takò wọ́n sì máa tẹ̀lé nǹkan tó bá ní kan ṣe kódà bí bá ń ṣàbòsí fún wọn lókun ìgbà tó wáyé pé kì í bá ṣe pé ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run ọba so eléyìí ni ìlànà ti ahlu sunna wal jamaa pẹ̀lú ẹni tí jihad jihad kìí ṣe jihadi tó pẹ́ nìkan ni ọkàn wò àbí ẹgbẹ́ kan àbí ìjọ kan lọ́kàn wò pé tọ̀ àti gbé wà sí lọ sí ọ̀dọ̀ wọn nínú oko àbí àti lọ lè bá wọn ní ìletò kan so a sì wàásí fún wọn ọ̀gbọ́ tọ̀ lẹ́yìn ìgbà tí wọn ọ̀gbọ́ yìí tí wọ́n sátúnlẹ̀ bọ́ lọ́la àwọn máa ṣe amọ̀lọ́ wọn jà à irọ́ o so n tó kan tàwọn àfa àwọn dọ̀hán àtàwọn oníwàásí òun náà nìkan kan ṣe wàásí fún yàn so bóyá ríra yín kójọ lẹ́yìn tẹ́ ń ṣe wàásí ni àbí wọ̀ nìkan náà ni kọ́ wá ní ọmọ lọ bá àwọn èèyàn jà kí mo ti ṣe wáàsí fún wọn ọ̀gbọ́ wọn sì ń ṣẹbọ náà ni so jihad lọ́wọ́ kó báyìí ẹ̀rọ ah, o ó gbọ́dọ̀ jẹ́ pé ẹni ìmọ̀jẹ̀mú kó pé lórí ní ti ń jẹ́ jihad ara rẹ̀ náà ni kó ṣe pé ẹni tó bá ń jẹ́ aṣáájú ìmáàmù tó pé àṣẹ wà lọ́wọ́ yín torí pé irú lápèjúwe ní kí wọ́n wà nínú dáwọ́lá kan bí wọ́n wà nínú nàìjíríà lápèjúwe ẹ wá lẹ́bàá ní à ó yá ogun bẹ̀rẹ̀ ṣé mọ̀ pé n ti ń jẹ́ federal government nàìjíríà wọ́n ó mú àwọn tó bá dá ogun lẹ̀ ń pẹ́ à níbo tí wọ́n kó wọn tó torí pé kíni kò sí agbára ẹ̀sìn lọ́wọ́ mùsùlùmí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní kìtàn ẹ̀ afẹ́ lòjọba ẹ̀sìn afẹ́ lòjọba ogun ìjọgbọ́n ẹ̀sìn so wá jẹ́ pé irú àsìkò yìí kò sí ti ń jẹ́ báwọn lásìkò yìí pé kò sí jihad o àmọ́ ká ṣe jihad nírú àsìkò yìí kò tíì sí torí pé kíni ẹni tí ó jẹ́ aláṣẹ àkọ́kọ́ náà wọ mùsùlùmí ọ̀ràn kankan lágbàáyé ẹni tó sì jẹ́ aláṣẹ tí ó pàṣẹ bóyá ó tó bóyá ẹ má bẹ̀rẹ̀ bóyá ẹ mọ lọ báyìí ẹ má lọ báyìí so irú ẹni tẹ́nì kan wà lè jà ní ìsìn gan lábẹ́ ìjọba tó jẹ́ pé ìjọba tí èsì ìjọba ẹ̀sìn wà lọ kó wọn ó ti wọn mẹ́wọ̀n àbí kápá wọn so jihadi wọn láwọn ń jà báwọn. so bákan náà alimami Wafaquddin wọ́n ti wà salatul jumu'a khilfahum ja'iza kọ́dà kí ọmọ kírun jùmọ̀ lẹ́yìn àwọn aláṣẹ tí wọ́n ń jẹ́ pòkì tó ṣe pé wọn ò dá bóyá ọba ìlú ni àbí aláṣẹ ìlú ni àmọ́ òun náà ni ó kírun torí pé tí ń bẹ nínú àkọọ́lẹ̀ gangan tó rìnlẹ̀ jù ni pé ẹni tó bá ti pè ní imam àbí ẹni tó bá ti pè ní ẹni ẹni tó ń jẹ́ ẹni aláṣẹ àmírù ìlú òun náà ni ó tó máa jẹ ìmáàmù yóò máa kírun fáwọn èèyàn. So, irú ẹni báwọn kí wọ́n wá kírun lẹ́yìn rẹ̀ já ìzà ọlẹ́tọ̀ bóyá nìyẹn ń ṣàbòsí fáwọn aráàlú ni òun níjọba ó sì ń ṣàbòsí òun ni aláṣẹ ó sì ń ṣàbòsí òun aláṣẹ ń ṣe jàǹbá òun aláṣẹ ń ṣe zìnà òun aláṣẹ ń mu títẹ̀ sí mà ń tẹ́ ń ṣe so wọ́n ní kò sí tó burú kí wọ́n kírun lẹ́yìn rẹ̀ salatul jumu'a khalfahum ja'iza pàtàkì jùlọ ìrun jùmọ̀ kò sí tó burú pé kí wọ́n kírun lẹ́yìn rẹ̀ qala Anas so ìyẹn ni pé Imam Wafaquddin wọ́n fẹ́ mú ẹ̀rí wá ẹni qala an-nabiyyu sallallahu alayhi wa sallam wọ́n ní anabi sallallahu alayhi wa sallam ọ̀sọ̀ báyìí pé thalathun min aslil iman ipe àwọn ọ̀rọ̀ mẹ́ta kan bẹ nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìpìlẹ̀ ìgbàgbọ́ ni o ìpìlẹ̀ ìgbàgbọ́ ni àkọ́kọ́ ni pé alkaf an man qala la ilaha illallah kí o kóra dúó kí o má pa ẹni tí ọba ti ń sọ pé la ilaha illallah tó wí la ilaha illallah kí o kóra dúó kí o má pa Allahu akbar yẹn ni pé tí ẹ bá wà ní ojú ogun ẹ̀sìn tó pé wa ń bá àwọn ẹ̀ tí wọn gba ọlọ́run ọba gbọ́jà ọkàn rẹ nìkan ló ń bá ṣe la ilaha sí nínú ìpìlẹ̀ iman ìpìlẹ̀ iman òun náà ni kí ọ̀rọ̀ àkọwọ́dún kí ọmọ bàbá ẹni yẹn jà mọ́ so ẹnìyẹn ti sọ nǹkan tó ṣe pé kún yẹn lọ́wọ́ dúró nù so àkọ́kọ́ nù kódà kìí ṣe pé yẹn gbọ́dọ̀ bá ajá lọ́mọ lásán wala nukaffiruhu bi dhanbin so irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí ọ̀kan náà àwọn sọ̀hábà Nabi sallallahu alaihi wasallam tó ṣe pé ó ní pé àwọn jáde lọ àwọn jáde lọ tí àwọn lọ lè bá àwọn kèfèrí jà láyé Ànábì sallallahu alaihi wasallam ni ah, nígbà táwọn lọ lè bá àwọn kèfèrí jà táwọn ń darí bọ̀ làwọn bá rí ọ̀kan lára àwọn kèfèrí yẹn àwọn bá rí ọ̀kan lára àwọn kèfèrí yẹn bó ṣe di pé àwọn méjèèjì táwọn rí wọn làwọn rí ọ̀kan wọn làwọn bá yàbù làwọn fẹ́ pa báwọn ti fẹ́ máa bá ìjà báyìí lọ bá ní la ilaha illallah ashhadu an la ilaha illallah lẹ́nìkan bá fi kalẹ̀ lẹ́nì kejì ló bá òkú ẹ̀mí ah, ò ní fi kalẹ̀ o pé la ilaha illallah rẹ̀ tí ń wí yìí ẹ̀rù ń bà ní nítorí ẹ̀rù náà ló fi wí la ilaha illallah yẹn tó olóhùn bá pa olóhùn pa ń tòun ó nípa tí òun pa ní tòun ní ọ̀rọ̀ yẹn bá dẹ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ah Ànábì sallallahu alaihi wasallam gbọ́ ọ̀rọ̀ yìí inú Ànábì bàjẹ́ ànábì kọjú sàhábà yìí pé ah kí ló dé tó parọ́ ẹni tó ń pè lá ilaha illallah ìgbà tó ti sọ wọn ni ha innahu qalahu hadaran min al-maut aw min al-qatl ẹ̀rù ń bá ní kò fẹ́ kí á pa òun ni ànábì sallallahu alaihi wasallam sọ fún pé ah halla shaqaqta qalbah so la ọkàn rẹ̀ ni so la ọkàn rẹ̀ tó fi mọ̀ ipe kọfẹ́ kọ wí la ilaha illallah yẹn torí tèmi ọlọ́run nígbà ẹ̀rù ní ń bà ó ò dénú ọkàn rẹ̀ so kí ni hadithi fẹ́ kọ́ wa ni pé hmm, kí a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nípa ọ̀rọ̀ takfir ìpèyàn kẹfìrí hmm, níbi ìbánijà máa wojú kọ́ra bí wọn bá ń pè la ilaha illallah lẹ́yìn pé tẹ́ bá ń gbọ́ gbúrú àwọn nǹkan yìí lè yóò fi mọ̀ ìlànà burúkú tí àwọn Boko Haram àtàwọn tí wọ́n jọ wọ́n tí wọ́n rìn tó kí wọ́n di bọ́ǹbù mọ́ra wọ́n lọ lè pọ́pọ́ para wọn wọ́n pa àwọn mùsùlùmí náà rọ̀kẹ̀rẹ̀kẹ̀tẹ́ so ó tẹ̀ wá lè débi pé wọ́n tún lọ lè káwọn èèyàn mọ́sálásí wọ́n sì lọ lè yin bọ́ǹbù mọ́ bẹ́ẹ̀ láwọn tí wọ́n sọ tán kírun tán wí la ilaha so látara pé ni, wọn ò gba ìròrí wọn kí wọn ò gba ìròrí táwọn fẹ́ káwọn èèyàn gbà àwọn ènìyàn ò gbà tí wọ́n sì ní pé kẹfìrí ni wọ́n tí àwọn pa wọn so eléyìí tó burú ni alùsùnà tó jẹ́ àkídà wọn ni pé tó bá ti gbọ́ tẹ́lẹ̀ kan la ilaha illallah kọ́lá kan wà ní ojú agbami ogun a wọ́n fi kalẹ̀ ni. wala nukaffiruhu bi dhanbin nínú àwọn tó tún jẹ́ ìpìlẹ̀ alùsùnà Ànábì sallallahu alaihi wasallam ní pé a ní kàfàrà rẹ̀ a ní pé sọpó di kèfèrí nítorí pé ó ṣẹ̀ ẹ̀ṣẹ̀ wala nukhrijuhu minal islam bi'amalin àní yọkù nínú Islam látara pé ó ń ṣe iṣẹ́ kan tó jẹ́ pé iṣẹ́ ẹ̀ṣẹ̀ ni àní yọkù mẹ́ ò pé kìí ṣe mùsùlùmí mọ́ bí arí mùsùlùmí tó ń jalè nísìn so àní sọ pé áà yìí àbárí mùsùlùmí tó yẹ pé ó ṣe zina ń mutí lo jìbìtì so mùsùlùmí náà ni ọmọ jẹ́ torí pé ẹ̀ṣẹ̀ làwọn kan ti ń ṣe yẹn kì í ṣe ẹbọ àtùgbà tí ó bá di pé ó bá fi ẹbọ kún ó fi kúfùrù kún ó fi kèfèrí kún àhà níwájú wípé ah eléyìí ó ti fi kúfùrù kún ó ti kú nínú nítaǹpé ní Islam àmì tó ṣe pé ó ń sẹ́ lọ́wọ́n ọba ni tùlánù kẹfìrò òbí dánbìn àlè fi ẹ̀ṣẹ̀ tí kì í ṣẹbọ àgbọ̀dọ̀ fi pé ní kèfèrí àti tí kì í ṣe kèfèrí àgbọ̀dọ̀ pé ní kèfèrí wọ̀lá nu kúrẹ́jù ominal Islam àgbọ̀dọ̀ yọ tí kò sí nínú Islam mọ́ náà wọ́n bá kó ṣàánú tó apẹ́ ní tí ó bá ń súnmọ́ àwùjọ yóò rí pé lára nǹkan tó jẹ́ àdánwò láńlá lásìkò yìí òun náà ni ìmá kàfàrà mùsùlùmí ìmá pe mùsùlùmí ní kèfèrí ọlọ́kọ́ mọ́ṣálà wà níbi aburú rẹ̀ sọ aburú láńlá ni tó ṣe pé ó léwu tó ṣe pé àwọn àfa ìsìn àwọn àfa láńlá wọn máa jìnnà sí láti máa àyáná yàn pẹ̀lú kèfèrí láti máa dárúkọ pé lágbájá báyìí kèfèrí ni ọ́ sotori pé kí ni ọ̀rọ̀ ìpè yẹn ń kèfèrí ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tí yóò dáhùn lójú yóò dáhùn lójú pé àkọ́kọ́ náà ipe nǹkan yẹn ọ̀rọ̀ takfir kì í ṣe ọ̀rọ̀ kékeré yẹn gbọ́dọ̀ ṣọ́ra gan gẹ́gẹ́ bí àwọn àfa ìsìn máa ṣe máa ń ṣọ́ra ṣe takfir àwọn àfa máa ń pín sí ọ̀nà méjì ìyẹn ni pé ìpìyàn ìpìyàn nìkan ní kèfèrí ìpìyàn ní kèfèrí ìgbé ìdájọ́ kẹfìrí lẹ́yìn ní takfiri gbé ìdájọ́ kẹfìrí lẹ́yìn ìkànnì tó ṣe pé ẹni takfir al-mutlaq òun takfir al-mutlaq òun náà ni kí n yóò sọ pé gbogbo ẹni tó bá ń ṣe báyìí kẹfìrí ni lápèjúwe kí ni gbogbo ẹni tí wọ́n bá ń pe ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́hún ń pe nǹkan mi tó yàtọ̀ sọ́lọ́hún kẹfìrí ni sòrí eléyìí náà ń pè ní takfir al-mutlaq gbogbo ẹni tó bá ń lọ́lẹ̀ ń wo yẹ̀pẹ̀ tó lóun mọ nǹkan tí ó ṣẹlẹ̀ sí ọmọ ẹ̀dá ènìyàn kan kẹfẹ́rí ni takfuru mutlaq nù. so yẹn ni pé ìyẹn generalize ẹ̀ kí gbẹ́ni tó bá ti ń ṣe nǹkan báyìí o kí ni pé yẹn dákọ̀ ẹnìkan kan. takfuru muayyan òun náà ni kí wọ́n dákọ̀ lágbájá pé lágbájá báyìí kẹfẹ́rí ni pé làkàsìkò báyìí kẹfẹ́rí ni sùúrù yẹn ọjẹ́ tó le púpọ̀ jù kí àkọ́kọ́ ni pé ẹni yẹn shi kafiri ga kufuru ne katin shi ya gaga le baka e yan ogoro koda lójú pé nǹkan ṣe yìí kúfùrù ni so àìmọye ẹlòmíì tó yẹ pé kò mọ nǹkan tí yẹn ń ṣe gan ọkàn sáré pé kíní yìí n tó ni yóò sì ní alágbájá ni àbí alágbájá sọ so bákan náà ẹ̀kejì ni pé ẹni tí ó wá ṣe kèfèrí yẹn gangan ṣé ẹnìyẹn gan mọ̀ pé kèfèrí ní tó ń ṣe ṣé kò kí ń ṣe pé aláìmọ̀kan ni ṣé kì í ṣe pé ó ṣàṣìṣe ni ṣé kì í ṣe pé ó jẹ́ ń tán jẹ nípa ni so ṣé kì í ṣe pé ẹni tí tí ó pé wọ́n jẹ́ ń pa tí ó pé bóyá kọ̀mọ̀ tó jẹ́ aláìmọ̀kan àbọ̀ gbàgbé sí epo gbàgbé sí epo jẹ́ láì sí epo ṣòṣì sí epo gbàgbé sí epo bóyá wọn jẹun pa tó bá kan sí epo bóyá nǹkan kan ń ru lójú tí ń jẹ́ òun pè ní ẹ̀rí tó ń gbára lé òwúrọ̀ àwọn kan yìí lèèyàn gbọ́dọ̀ lákìyèsí tó bá kan náà ọ̀rọ̀ masala ọ̀rọ̀ takfiri pé yẹn kẹfìrí kìí ṣe tí gbogbo èèyàn máa ń dá sí gbé lágbájá ìyápin kẹfìrí ṣùgbọ́n gbọ́dọ̀ wà very careful kí èèyàn sọ́ra gan-an lérí àti máa ṣe ìtìláàkù kúfùrù máa pé èèyàn ní kèfèrí pé lágbájá báyìí kèfèrí ni so àwọn afẹ́sìn wọ́n máa ń sá fún gidi gan so wọ́n sì máa ń bẹ̀rù àti pé èèyàn ní kèfèrí so torí pé kíni kì í ṣe nǹkan tí ó rọrùn láti kó máa jáde lẹ́nu èèyàn. náà Imam Wafaquddin wọ́n ní wala nukhriju min al-islam bi amalin a gbọ́dọ̀ yọ mùsùlùmí kò nínú islam látara pé ó ṣe iṣẹ́ kan bóyá ń jẹ́ tí ń jẹ́ ìjẹ́ iṣẹ́ ẹ̀sẹ̀ wọn ni wal jihadu anábì ń sẹ́rí jihad ogun jíjà maadhin yóò máa lọ náà ni kò ní dúró ogun jíjà sí ẹ̀sìn nǹkan tí ó máa lọ ni tí ò ní dúró mundu ba'athani Allahu azza wa jal láti gbà t'Ọlọ́run bá ti gbé mi dìde náà ni ogun ti di nǹkan tó ti wọnú òfin ẹ̀sìn wa حتى يقاتل آخر ummati الدجال. dajjal tó fi jẹ́ pé àwọn tí ó wà lẹ́gbẹ̀yìn nínú àlèhùnmọ̀ mi ìjẹ́ ìjìyàdì wọn máa lọ títí náà ni tí wọ́n fi di pé wọ́n bá dàjálù jà tí wọ́n fi di pé padà jálù yẹn ni pé eh, ẹ̀ẹ́dá burúkú tí ọlọ́wọ́n bá ní yọ̀ wáyé tí àlẹ́sọ̀ sọ́làmù ní yọ̀ wáyé tó bá dìgbẹ̀yìn ayé so títí tí ó fi dàsìkò rẹ̀ hùn jihadi ọmọ àlọ́ náà ni yẹn ni pé jihadi kò sásìkò tá a rí pé a ah, kò sí jihadi máa o pé ó ti parẹ́ nínú òfin ọlọ́run ọba àfi tá a bá ti rí mọ́jẹ̀mú rẹ̀ táwọn mọ́jẹ̀mú yẹn ọba ti pé àmọ́ tí mọ́jẹ̀mú bá ti pé tó jihadi nǹkan tí a gbọ́dọ̀ parẹ́ ni tá a sì gbọ́dọ̀ lọ lára so tí mọ́jẹ̀mú pé kí ni mọ́jẹ̀mú rẹ̀ ni pé kẹ́rí i pé àwọn ẹni yìí ẹ ti pè wọ́n wọn ò gbọ́ bákan náà wọ́n kọ̀ láti máa san owó ìgbélù ìgbáyé so bákan náà èyàn ìsún ti lọlé pè wọ́n ṣe dáwà fún wọn so wọn ò gbọ́ so lẹ́yìn ìgbà yẹn náà ni ẹ̀sùn rí pé fẹ́yìn gẹ́gẹ́ lágbára àti lọ bá wọn jà pípa yín ká so tẹ́ bá rí pípa yín ká tọ̀ àmọ́ tẹ́ bá rí pípa yín ọ̀ka mọ́jẹ̀mú òpin náà nìyẹn so rárá mọ́jẹ̀mú òun náà ni pé ẹni tí kò kí ń ṣe ọmọ tí kì í ṣe ọkùnrin àìpa obìnrin èèyàn gbọ́dọ̀ pa ọmọ kékeré àti ń pa so ara méjì náà ni pé àti ń da gbogbo ní ti ń jẹ́ igi wọn àti ń bẹ àwọn èso wọn àti ń bàjẹ́ oko wọn àti ń lálàsí rẹ̀ gúrú eléyìí náà ni àwọn nǹkan tí ó kó sínú so ànábì ni yóò sì máa lọ bẹ́ẹ̀ ni àbòsí alábòsí kankan gbogbo ẹni tó bá ń ṣàbòsí kò lè ní kí ìdí ń jẹ́ jihad kó a di nǹkan tí a ní jà mọ́. ṣe ni pé bó ṣe lè wù káwọn èèyàn máa sọ pé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ẹni ọ̀pẹ àà yóò sì máa wà nínú òfin ẹ̀sìn náà ni. wàlá àádìlú àádìlẹ̀ kọ́lá ká sì ní pẹ́ nìkan ó ń ṣe dọ́gbadọ́gba káwá ní àgbàtẹ́ni tí ń ṣe dọ́gbadọ́gba yìí á jẹ́ pé kò sí jihad mọ́ níjẹ́ báwọn àgbàtẹ́ni tí ń ṣe dáadáa yìí kí ìjọba yìí ti ń ṣe dáadáa fún wa kódà kárí pé jihad dé kò sí jihad mọ́. Àà ah, ah. ìyóhùn jẹ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì. Àkọ́kọ́ ni pé alkafu kafu amman qala la ilaha ní nǹkan mẹ́ta ni kí wọ́n máa dákẹ́ fẹ́ni tó bá ti wí la kí wọ́n máa fa burúkà kí sì máa rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì So ipe jihad tí máa lọ ni. Ẹlẹ́ẹ̀kẹta ni imanu bil akdar ìpínlẹ̀ ẹlẹ́kẹta òun náà ni kí mùsùlùmí kó ní ìgbàgbọ́ sí ìtànpè ní kádàrà kádàrà òun náà ni àkọọ́lẹ̀ ọlọ́run ọba so eléyìí ìpínlẹ̀ ìgbàgbọ́ ni níjọ́ tí mùsùlùmí bá ti di ẹni tó ń ṣe pé òun ọ̀gbà ìpè kádàrà ń bẹ pé ọlọ́run ọba ti kọ nǹkan tí ó ṣẹlẹ̀ síwájú kí ènìyàn gan tó délé ayé tí mùsùlùmí bá ti ń sọ pé òun ọ̀gbà ẹnìyẹn tí ń iman ìpínlẹ̀ iman àwọn ìpínlẹ̀ ìgbàgbọ́ gan ó ti wú nínú ẹ̀mí ẹnìyẹn nìyẹn so ọrụ kádàrá lára pé èèyàn nígbàgbọ́ sí kádàrá mo ní kí ọmọ pé olúwa ọba subhanahu wa ta'ala ẹni ó ti ma kádàrá yẹn àìlèmá ó ti mọ ìmọ̀ rẹ̀ ti ṣáwájú lórí gbogbo ohun tí ó ṣẹlẹ̀ ní ní ti mọ̀ nǹkan tí ó ti mọ̀ bí ó subhakana olúwọba subhanahu wa tacaala kìtàbà ó kale kọ kalẹ̀ sínú lọ́wọ́ mahfud ọkọ̀ kádàrà kalẹ̀ subhakana lẹ́yìn gbà tó kalẹ̀ tán wa ta'ala yutun tún da dá kádàrà yẹn yọ̀fẹ̀ gbogbo tí mùsùlùmí gbọdọ̀ gbàgbọ́ ni tí mùsùlùmí ọba ti gbàgbọ́ ìpínlẹ̀ iman ó ti wó nínú ẹ̀mí rẹ̀ so eléyìí ẹni tí ìpínlẹ̀ iman bá sì wó nínú ẹ̀mí rẹ̀ so irú ẹni yẹn <laughs> kò kì í ṣe mùsùlùmí mọ́ o kò kì í ṣe mùsùlùmí so kọ́lọ́n ọba kó ṣàánú fún wa so gbogbo nǹkan tí mo wá ń jẹ́ kí èèyàn nù wọ́n jẹ́ kí èèyàn sọnù nípa kádàrá kí pé ọ̀rọ̀ kádàrá a máa jẹ́ sọnù fún àwọn èèyàn torí pé kí ni n ò ní wá ẹni tí ó ṣe àlàyé fáwọn yékéyéké lérí ọ̀rọ̀ rẹ̀ so kọ́lọ́n kọ́ máa ṣàlàyé níbi irú àwọn nǹkan báyìí so kó fi ẹsẹ̀ wa lé déédéé déédéé tí àwọn àfáà súnà tí wọ́n gbàgbọ́ tí wọ́n sì ń tọ̀ lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ kádàrá so abẹ́ ọlọ́run kó ṣàánú fún wa kó ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa. kó gbogbo ìyànjú àtàǹṣe kọ́lọ̀n kọ́ méjì kí ó jẹ́ pàbọ̀ wọn lọ́wọ́ ní ọjọ́ gbìn alkiyama subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk